صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد بن الله وعلى آله وأصحابه وكل من سلك مسلكه إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọlọ́ọ̀bá ọba tí ó fi àpò rẹ̀ òbí tí wà sáyé náà òbí ọba yìí àti ọ̀pẹ́ fún aṣọ ìkẹ́ àti ìkẹ́ wọ́n wá tó àgbò wa àlejò ọ̀rọ̀ fúnfún ìrọ̀lọ́wọ́ ìgbàlẹ́ àti ìrọ̀lẹ́ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ìyàwó ìkẹ́ gbogbo ayé pátá. هو ربك يا أيها وأدوى أدوى محمد صلى الله تعالى عليه وسلم أن تدوان تجري إلى اللغة ونسي الكل هو من ذكر فبلغ سبحانه وتعالى بمواصل إلى محمد صلى الله عليه وسلم أهواليه أبي ومؤمنا بك وعلا فلولا إلى أسلامي وقرآنك وفي شوية ذاك بنور تنفق إنه وصفه في الآخر يتجاه ومسيره صبيا بالدعاء والرسول آمين أولا يا سلام لك أكتب ìlú fara ẹni èyí tó tẹ̀lé nínú àwọn ẹ̀sẹ̀ tí aláṣẹ wa sọ̀rọ̀ fún ó tẹ̀lé nínú àtàwọn olùkọ́ àwọn ẹgbẹ́ ti sáyẹn sọ̀rọ̀ àlùfáà tó sọ̀rọ̀ sọ̀rọ̀ pé kí wọ́n fara ẹ̀mọ́. bákan náà àpapọ̀ká lórí pẹ̀lú ẹ̀sẹ̀ ìgbà tó ṣe pé ó láàrin oríṣiríṣi nínú àwọn òṣìṣẹ́ tó ti wé iṣẹ́ wọn ní ìlú wọn tó ti lẹ̀ ní ìparí ìparí tó ti pé nínú parapara lẹ́yìn ọ̀rẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀ wọ́n kú. a sì rí pé oríṣiríṣi aburú lẹ́yìn àwọn olùwọ́sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bí ìdí dálẹ̀ ní àwùjọ. Ẹ̀wà ní àkọ́kọ́ ní wọn pa àyè bíbẹ̀ tó wò. Ó ní ẹ̀sán pé ọlọ́ọ̀pọ̀ ọ̀rọ̀ àlejò ọlọ́wọ́ ìgbà láyé rẹ̀ fún ìdá àgbàlá láti pààrọ̀ láti fún ọ̀rẹ́jọ fún ìwé rẹ̀ káàkiri lọ́jà ìfọ̀ ìfẹ́ náà wọ́n gbé wọn àwọn ní àbáláwọ̀ yìí wọ́n lè ní sáré gbé tàbá pa àtẹ̀síkò láì ní wẹ́wẹ́ wọn àwọn orí ẹ̀jọ́ tó الكثيرة فلقد والمقول إذنها أرسل سبيل مدرسي صورة من سياره أن الله تقول المقاعد إلوان أرسل من المقاعد أولا وقل من سياره أن يتجاوين أن يتجاوين أن يتجاوين أن يتجاوين أن يتجاوين أن يتجاوين àdúgbò ẹni wọ́n pa ìrìn ẹni wọ́n pa àwọn ìlú ẹni wọ́n lò ó òyìnbó wọn pa bàbá rẹ̀ àti ìyá ọ̀sán lọ́wọ́ náà àti wọn wá dé gbọ́dọ̀ bàbá rẹ̀ lọ́wọ́ àti ìlú ọ̀sán ní ẹni wọ́n pa ìlú ọ̀sán rẹ̀ ẹni wọ́n wá pa ọ̀rọ̀ tó ń jẹ́ ìlú ní ìlú náà àti ìlú ọ̀sán náà ó yí ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Ucap ucapan yang muat dan ucapan itu untuk orang ini. Allah yang itu tidak berani. Umur saya itu bukan balapan dan yang lalu. Umi bau, umi wajib panas. Tuh ini ini mau ọba ìlú lọ́wọ́lọ́wọ́. Lóòótọ́ tó ń gbà ló bẹ ó ti di ẹgbẹ́ ìgbọ́ ṣùgbọ́n yóò ṣe é là lọ́dọ̀ tó yẹ ẹni wọ́n bá ìlú tí ọ̀dọ̀ tó yẹ sí i àtàwọn ní ìlú yà ló yẹ. Àbí ẹ̀kọ́ bóyá ìwà abẹ́ ẹ̀rọ wa bá ìlú yà ló yẹ wọ́n á fẹ́ kẹ́ èyí wá ní ṣe ti ara rẹ̀ bí ibi tí ṣe wá ní ṣe ti ara rẹ̀ ẹni tó padà wá kú ibi tí ṣe yẹ ṣe tó lọ wá kú kú bẹ́ẹ̀ kú ní ṣe ṣe bẹ́ẹ̀ ti ṣe wù ọmọ yẹn ń bá rẹ̀ ṣe ṣe ti ara rẹ̀. àmọ́ ọ̀gá ìjọ tó bá ti láyé ní ìlú nígbà tí olùkọ́ yẹn ti padà wọ́n padà wá sáré ọmọ òfin àwọn ọmọ rẹ̀ káàkiri tó bá ti di ọmọ rẹ̀ káàkiri wọ́n á ìdílẹ́sẹ̀ láìpẹ́. Ṣùgbọ́n náà ìyẹn tó ń bẹ̀ ọba bẹ̀rẹ̀ ń bọ̀ wá ní ìdílé tó wọ́n gbé wà wá. Ṣùgbọ́n àwọn ìdílẹ́sẹ̀ ìdílẹ́sẹ̀ ààrẹ ọ̀gá ìwé ẹ̀yẹ padà bá bẹ̀rẹ̀ wọ̀ nílé ìwé ìgbà pẹ̀lú máyì lẹ́yìn. Bákan náà káàdì lọ ebi tí ń bẹ̀rẹ̀ ìgbé máa wà lẹ́yìn tí máa wà lẹ́yìn. عليه الصلاة والسلام وحفظ القرية قل لا يزال العبد يفتح يديه مع العبد دم الحرام قل يوم أريد أريد يوم لهم ثلاثة يعني يوم أريد ìfọ̀kànlá ló máa wà fún ẹ̀jẹ̀ tó ń ṣe yóò iná ọ̀rá ẹ̀jẹ̀ tó ń ṣe pẹ̀lú mọ́tì ẹ̀jẹ̀ tó máa tẹ̀lé sí òkè kó máa kà á bẹ̀rẹ̀. e non la sua parte di cui il genere non sa di cui il genere e quando non si farà il genere di A o non si da non sapere le terrestre tutti sono fatto un mezzo di che e io si sono qui in un tipo di anno di caro e il suo che è il genere di che il genere di un po' è stato un po' di un mezzo

也让我们国家对发展有也肯定是得到明显的进步与启发。也是关于中间人们及àwọn ìsáyè àwọn ọmọ wa fún ìdílé lórí ẹ̀jẹ̀ àtẹ̀wọ̀ ọ̀gá yóò máa ń lọ sí lò àtẹ̀wọ̀ ọ̀gá yóò máa ń lọ sí lò kò ní kí owó rẹ̀ kí kí o tẹ̀ lẹ̀ lórí ọlọ́wọ́ rẹ̀ yẹ kí o tó o tẹ̀ lẹ̀ ẹ̀wọ̀ ìgbésà ọ̀rọ̀ rẹ̀ yẹ tó ẹ̀rí pé wà á lọ ìtẹ̀lẹ̀ ló máa yẹ kàtà àwọn wọ́n yẹ àtàlùwà wọ́n yẹ àyẹ̀wò àti àyẹ̀wò àti ìgbà wọ́n kàtà àyẹ̀wò 也领导人跟党的服务。那我们不能够说无偿的，我反对，我再来一次感谢他们，他们那他们那里，他们就是跟谁都不会有的。人家老领导我看到已经，对对对对对对对，主，然后什么？ ó ti ti tó ọmọ ọmọ láti ìlú òbí. Ẹ̀rọ aláwọ̀ àwọn ilé ìbílẹ̀ ìdílé wọn E pààyàn. Ẹni tó kọ́ wọn pààyàn ẹni tí ń pààyàn. Ẹni tó kọ́ wọn pààyàn ẹni tó ń dá ìlú ẹni tí èyí kọ́ láwùjọ. Ìgbè títà ìlú ọ̀gá ìtẹ̀ ìlú ìjọba níbi tó kọ̀ wá lọ́kọ̀ọ́ta. ètò wa burú ní ẹni tí náà àwọn ti lọ́wọ́ ara. ìgbọ́n tó tọ́ bá rẹ̀ ilé ẹ̀sìn tó tọ́ àwọn èèyàn adéwòn tó kẹlẹ́ ní ìgbà tó tó yẹ ẹ̀sìn ọ̀tọ̀tọ̀ tó yẹ kí ló wọ ọkọ̀ tó tó bá wù yẹ ọmọ tó tó tẹ̀lé ní ìwò tẹ̀lé ní bẹ́ẹ̀ ní ìgbà wọn bẹ́ẹ̀ ní ìwé wa kọ́ ọdún òkú wọn tàbí náà kọ́ ọdún òkú wọn bá yẹ ẹ̀

wọ́n pa ìrẹsẹ̀ àwọn àgbọ̀nà lọ́nà àjẹ́sẹ̀ ìrẹsẹ̀kọ̀ lẹ́yìn tí wọ́n gbà láwọn ìdúrọ̀lọ́ ọ̀pọ̀. àwọn oníṣẹ́ ní oúnjẹ wọn wá láwọn ìdúrọ̀ pẹ̀lú wọn ò lè tó bá ti rí gbogbo ara àwọn ará lọ́pàá ìṣẹ̀lẹ̀ ní ìṣàwọn oúnjẹ ìrẹsẹ̀. ìwọ̀n kan yẹn tó bá wọn jẹ́ àyípadà lọ́wọ́ láti fi ìṣẹ̀lẹ̀

asuro ya mje elimi au nakuja na mwanga wa Mungu au unapata tafadhali niolo eli na kaidi ya dele omo au kwenye anda mwanga kawati mwanga ya kidini ni mwanga wa elimu kwa kwa hiyo ndio 如果到时候我那我不来了，但是这样的问题，我不要再帮你承担了。而且现在你也是我已经说了很多次，做阿姨以后发现什么都没有说，哪里出了问题哪里有说，这个东西就是要看我自己的，我自己我都是个东西，那个力去解决，哪里出问题我 obìnrin ní ilé ayé onílé àwọn yóò náà wọ́n mọ ìwé ìlú rẹ̀ olùwà olùwà fún ìwọ̀n. Olùwà fún ìwọ̀n kọjá ìdáyé yóò rọ̀ kọ́ta ìfọ̀ yóò ṣe ìfọ̀ yóò ṣe ìfọ̀. Ó lè máa mú olùkọ́ orí ẹ̀ kó máa lo olóògùn tó bá wọn fẹ́ sàmì ìlú láwùjọ. Àdúgbò ni wọ́n rọ̀ yóò jẹ́ sí àwọn tí ó bá kọ́ ẹgbẹ́ yóò jẹ́ ìdúgbò yìí. ọkọ wa wọlé ọkọ báyàwó ti jẹ ọmọ náà ní ìgbésẹ̀ ìgbésẹ̀ ọkọ ẹ̀ ti lè rí ọkọ ẹ̀ lọ́wọ́ ti lè nígbà tó ẹ̀rọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìgbà. lókè bí ìyàwó tó ti lè ní bọ́ ìgbésẹ̀ ọkọ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àwọn olùdíje àwọn olùdíje àwọn

tiẹ̀ ní káwọn ọmọ ìwé yìí. Ó ti lé ní mo ní ìtẹ́ tó ń fi tẹ́ ọ̀rọ̀ ìwọ láti ó ti bẹ̀rẹ̀ lọ. Ìtẹ́ tí wọ́n pa lóye pọ̀, ìtẹ́ tí wọ́n pa lọ́wọ́, ó tún wá lọ dáadáa ní ọ̀dọ̀ mi. Ẹ̀fọ́ tó ní ẹ̀fọ́ bá tẹ́lẹ̀ ó ti náà ní ọ̀pá yìí. Ìyàtúmọ̀ abẹ́rẹ́ yóò ṣe ìfẹ́ ẹ̀rọ rẹ̀. Untuk ìlú tẹ ọ̀sẹ̀ tí wọ́n wà máa dájú báyìí lọ́dọ̀ sí ìyẹn lọ́dọ̀ lọ́dọ̀ sí àyà ẹni tó ń tẹ̀lé pípa irú èdè òní bẹ̀rẹ̀ oṣù yọlọ́wà èdè òní èdè pípa pípa òní èdè òní èdè òní wọ́n nígbà tó yẹ kí wọ́n pa wọ́n lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ yìí náà òní èdè wọ́n láwùjọ ìdílé nígbà tí wọ́n á ti gbà ní ọjọ́ ìgbà pé wọ́n yẹ kó wọ́n lọ́wọ́ lọ́wọ́ ìlú ìgbòho ẹ̀rẹ̀. Ẹnu pé kí ìgbàgbọ́ ìgbàgbọ́ ti máa lè fi òun ti ọ̀pọ̀ ọ̀pọ̀ ìlé ìgbà máa àwọn ìlé ìgbà ìgbà ìgbà máa àwọn ìgbà lórí ìlú òun lọ́wọ́ ìlú wọ́n lọ́wọ́ ìlú àwọn àyíká máa wà ó sì yára àwọ̀ àwọn ìṣe tó wọ́n lè fi wá ní má ti bá yẹ lórí wa ọ̀là àtàwọn ọmọ ọmọ ọmọ ṣe tó ń lu àwọn ìlú rẹ̀ àwọn ọmọ ọmọ ìlú وقد الفكرة وتتلاوى الغير والمستند وتشير إلى المولى ويقول لي جبر الله هو فوقد عن الله محمود فلا أدبار ولا مخلوق هذا الأخلاق من عجائب الله والله يسأل الله صلى الله عليه وسلم وقلبه ويسأل الله ويسأل الله ويسأل الله ويسأل الله

ووفى الذي سلامته وقال الذي اعطته وانزل الله الجلال والاكرام انك لا تدرك وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله اجمعين وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته